ètò ojúmọ́ ire ó máa ń tẹ̀ síwájú o bó sì ń tẹ̀síwájú òun ni àwa náà ń tẹ̀lé e. ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́ àti fífikún owó tí à ń san lórí àwọn ọjà wa tá a mọ̀ sí VAT òun là ń gbéyẹ̀wò láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ ire pẹ̀lú comrade Wasiu Okuneye comrade àfikún owó VAT báwo ló ṣe rí lójú tìyín. ṣe rí ìgbà tí a gbọ́ kínní yẹn àwọn ìpè à èwo tún ni eléyìí tó tún fẹ́ ṣe yìí wọ́n fún wa ní owó lọ́wọ́ ọ̀tún wọ́n fẹ́ fọwọ́ sí gbàpadà tí wọ́n ṣe fẹ́ fifty percent lé bat nǹkan ọjà tí wọ́n bá rà ṣe pé owó tó fún wa kì í ṣe pé wọ́n gbàpadà náà ni ẹ̀yìn àjẹ́ ti panu pọ̀ pé àlátálá tí ò ní lè ṣe ni tí ò ní ṣe ṣe láéláé ní ò lè ṣe kán wá ọ̀rùn ẹ̀mí tó máa fi rí owó yẹn san kì í ṣe kán tó máa ní ará lára pé owó yẹn pé náírà náà máa yọ ọ́ tó máa sọ fún wa mi ò ní lè ṣe àti dúró yẹn. àwọn ọ̀nà mi ti ó yẹ kẹ́yìn náà lè lànà fún ah, wọn. àmú ọ̀nà pọ̀tàlà fún wọn ọ̀nà pọ̀tàlà fún wọn ọ̀nà pọ̀tàlà orí èlé tí mo kọ́ sílẹ̀ kan yẹn pé níbi ìnákúnà wọ́n hmm, dínkù àlànà yẹn wọ́n dínkù then nínú àwọn tọ́pẹ́ kọ́mítì yẹn àwọn èèyàn kan tá a ti mú sílẹ̀ pé kọ́pì wọn jẹ́ pé dísù ló ń jó every time tó lọ́ ń rà á orú yẹn tẹ bá lè fọ́ọ̀mù rẹ pé ó ń lo jésù rẹpẹtẹ yẹn tẹ bá lè gbìyànjú kẹ fún ní IPP tẹ bá fẹ́ power supply kó wà ń bẹ kó wà lọ́dún ẹ̀ bẹ́ẹ̀ owó tó máa fún adínkù custom duty ẹ custom duty ẹ bí jẹ fifty percent máa gbẹ́kò lórí ẹgbẹ́kò lórí ẹ hmm. orí yẹn adínkù so wọ́n lè rówó yẹn sọ so oúnjẹ ọjà tó ń tà wọ́n lè fò sóògùn gbọdọ̀ wọ́n lọ́jà tó ń tà tó máa lọ fún tí wọ́n fẹ́ sanwó òṣìṣẹ́ àwọn kan sọ pé tí wọ́n bá ṣe ẹ̀kúnwó owó òṣìṣẹ́ wípé lè máa ń fà á tí ọjà máa ń hán gógó wípé à inflation lẹ́ ń kọ lẹ́tà sí i ẹ ẹ tí ìfowópamọ́ ìṣe gbogbo nǹkan wọ́n lé gbogbo nǹkan wọ́n gbogbo ẹ bá ti máa fowó kówó ìṣiṣẹ́ àwọn ìyá lọ́jà náà fowó kún tiwọn ọlọ́run onímọ́tò náà fowó kún oníkálukú náà fowó kún ṣé bẹ́ẹ̀. ṣe rí eléyìí tá a lọ́wọ́ yìí òun lè ṣe bẹ́ẹ̀ rí wọ́n lè fokun ọjà wọn torí pé a ti bá wọn ilé iṣẹ́ aládàáni ọ̀tá sí ìpè wọn àti kò sórí ọjà wọn tí wàá sọ fún ọjà tó bá yẹ pé tó ń rajà náà ló ń rà tó ń rà tó ń tó ń rà tàtẹ́ náà lọ lọ́ra tó ti ń rà kò sí ọ̀nà tó fẹ́ gbà láti fi ó lé ọjà tó fẹ́ tà tẹ́ pé ìkọ́ náà ló ń rà adẹ̀ sọ fún wọn tí wọ́n dẹ̀ gbà fún pé àwọn ní fowó lé nítorí làṣẹ sọ gbogbo ọ̀nà tí wọ́n fi lè gbà rí ogbó fẹ́ pé ilé iṣẹ́ wọn á lè gbòòrò sí bí àṣẹ la gbogbo ẹ̀nà sílẹ̀ tí wọ́n dẹ̀ gbà fún wa èmi dẹ̀ fẹ́ sọ pé ṣẹ́ rí owó òṣìṣẹ́ tí wọ́n fẹ́ san yìí ó máa jẹ́ kí ọrọ̀ ajé àkótó lọ sókè jù bẹ́ẹ̀ lọ ni ìdí nì tí n bá gbójú ẹ̀ṣẹ̀ sìn ìjọba sìn tí mo gbọ́ owó tó da bíyá nínú ilé mi bíyá kápẹ́tì mi ti fa ó ti já láàrin ọdún kan ọdún kan àbọ̀ sẹ́yìn dípò mi ò jẹ́ síkú mi mi ò jẹ́ síkú mi lè rà mo fílẹ̀ ń bẹ́ẹ̀ ni àbíkẹ́ rọ́ọ̀gì ló ti ló ti ló ti bàjẹ́ àbíkẹ́ ṣáà tí mo ń lò mi ò dá mọ́ mi ń lè rà míì mo máa ń fún ni mo gbóṣẹ́ ṣẹ́ fẹ́ gbóṣù yìí ni tí máa ṣèǹjẹ kápẹ́tì àbíkẹ́ mi ṣe rọ́ọ̀gì yẹn oṣù tó ń bọ̀ máa wo fáànù tó ti kán lọ́rùn tó wá dọ̀tún tẹ̀lé mo sọ pé pé àwọn ìjókòó tí mo jókòó yìí o mo fẹ́ ṣe ń di ẹ o ọdún yẹn bá ń lọ àwọn tó ń ṣe ṣíà àwọn tó ń kàn àwọn tó ń ta tó ń ṣe rọ́ọ̀gì tó ń ṣe kápẹ́tì wọ́n tún máa ríṣẹ̀ ṣe ni iṣẹ́ tó pọ̀ so máa jẹ́ kí ọrọ̀ ajé wa kó lọ sókè ni kò ní lọ sílẹ̀ rárá ètò jù tán láti jà fún ni pé owó kó tó máa san gbogbo tó máa ta ọjà wọn gbọ́dọ̀ fowó lé lórí àdẹ̀dẹ̀ dúró yẹn. ṣé ẹ ti ṣèpàdé pẹ̀lú àwọn bàbá lọ́jà ìyá lọ́jà ẹ mọ̀ pé yorùbá máa ń ní alágbàtà ní sọjà àjọ wọn àwọn àti rán ní àwọn àwọn òṣìṣẹ́ ti gbowó oṣù káwa náà lè gba tiwa àtàwọn onímọ́tò. ṣe rí ẹ jẹ́ kí n kọ́ tàn onímọ́tò yẹn bẹ̀rẹ̀ mo fẹ́ fi dá lójú pé òun mọ́tò lè lọ sókè kí wọ́n sọ owó yẹn hmm. nígbà tí wọ́n bá ti fowó kún epo. ṣe mọ̀ fún gbogbo akọ́lù òṣìṣẹ́ ìjọba o. mú bọ̀ mú bọ̀ kò lè lọ sókè ìdí nìyí ṣe rí ní olórí olórí àwọn òṣìṣẹ́ onímọ́tò wọ́n wà nínú Nigeria Labour Congress kódà ní Èkó yìí tó jẹ́ olórí wọn lẹ́kọ̀ọ́ tí a nù sí NURTW e alàgbà ọ̀gbẹ́ni Alhaji Àgbẹ̀jẹ Alhaji Tajudeen Àgbẹ̀jẹ igbákejì kejì ló jẹ́ nínú NS in Lagos State bẹ́ẹ̀ ni náà ṣe jẹ́ gbàgbé bẹ́ẹ̀ ni ìlú náà jẹ́ gbàgbé àdéhùn ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí ni ẹ jẹ́ wọn pé akíkanjú èèyàn ni kò lè ṣeé ṣe. ẹ bá mi sọ fún wọn pé à ń retí wọn lórí ètò ojúmọ́ rẹ. máa sọ fún wọn. tẹ ẹgbẹ́ ẹ̀yìn ara lé wọ́n ti láwọn aṣọ fún àwọn onímọ́tò pé wọ́n gbọ́dọ̀ wá lọ́jọ́ mẹ́jọ. máa wọ́n wá bíbáyìí wọ́n lè fowó kún ọjà tó wọn náà wà pẹ̀lú wa gbogbo tí wọ́n ti ṣàjọ ṣe ni tí wọ́n dẹ̀ wo ní national lọ́hùn ní national lọ́hùn igbákejì ààrẹ hmm. náà national eh, eh, eh, president wọn òun náà igbákejì ààrẹ ti NSC bẹ́ẹ̀ ni eh, Alhaji se bẹ́ẹ̀ ní ti gbogbo iṣẹ́ àpapọ̀ ní Abuja so gbogbo alájọ ń ṣe àjọ ń ṣe gbogbo mítì tá à ń ṣe yìí hmm. àjọ ń ṣe ni so kò ṣeé ṣe kán fo wọn lè fowó fún torí àwọn tó wà tó wà ní díẹ̀ náà àjọ àjọ alẹ́ yẹn wọn lè fowó fún kán sọ pé àwọn jẹun wọn fẹ́ fowó gbogbo oṣù tó wọn ilé òdẹ níjà fún wa. kí lẹ wá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná torí ìyún náà ní ṣe pẹ̀lú owó ìwọ̀nba owó tẹ́lòmíì gbà yóò tún fi lọ repo ìdá jẹnẹrétọ̀ ra gbá àwọn iléeṣẹ́ náà tún repo ṣé gbogbo eléyìí ṣé kò tún ní máa yọ wọ́n kò ní máa yọ wọ́n lẹ́sẹ̀ lẹ̀. ẹ ṣe o ṣe rí ọ̀rọ̀ náà ẹ̀ mo sọ nìkan bí oṣù kan náà tí mo lọ sí ilé amóhùnmáwòrán náà mo sọ pé nǹkan ṣoṣo tí ìjọba lè ṣe fún wa tí wọ́n á jẹ́ kí ọrọ̀ ajé wa kó kún dáadáa ó ní kan ṣoṣo ó ní iná hmm. iná a wà lórí three thousand three thousand plus megawatt nísìnyí ó kéré for population of one hundred and eighty million èèyàn ó kéré fún wa tó máa tẹ̀lé bá gbé sókè bí bí jẹ́ pé ten thousand megawatt ni nǹkan yàtọ̀ nǹkan yàtọ̀. kí ló wá ń dí wọn lọ́wọ́ tí wọn fi lè ṣe. ìyẹn ni o nǹkan tó ń tẹ̀ tí wàá tẹ̀ a ṣe ni pé èmi ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣe rí aṣíwájú akàn nípínlẹ̀ Èkó aṣíwájú Bọ́lá mi ìtúbọ̀sán ọ̀kan ní ẹjọ́ mẹ́ta yìí orí sọ̀rọ̀ yẹn tí ò bá ṣe pé tí ẹ̀ta náà wà ń bẹ o ọ̀rọ̀ tó ya ni wípé kí ni privatization yìí ẹ jẹ́ kó review ẹ̀ ẹ jẹ́ kó review ẹ̀ torí ìgbà kan ni minister for eh, for eh, power ló ń sọ pé kàn ṣe báyìí táwọn disco sọ pé báyìí náà máa ṣe. táwọn ò ní gbọ́rọ̀ sí ọ̀gá ah, lẹ́nu. ẹ ṣe máa pàṣẹ fún ẹni tó gbé tó gbéṣẹ́ fún ilé ọ̀hún tí nǹkan kan máa ń bẹ̀ ẹ kọ́ review kọ́ review kó má jẹ́ pé ti ẹlẹ́tàánú hmm. a fẹ́ wo kí ni nǹkan tó wà ń bẹ̀ gangan kí ló dé tẹ́ pé hmm. tẹlifóònù ní prepaid meter bẹ́ẹ̀ ni kí ló tẹlifóònù ní prepaid meter ká máa lò káàkiri hmm. tí mínísítà ní ẹ̀fọ́n prepaid meter ṣe ṣe ìdísọ̀ pé èlé fún wọn. Ah, ṣé onírè máa ń ga ju ilá ẹ̀ lọ ni hmm. kò possible now pàǹtí ṣe fẹ́ ju ẹni tó gbé jẹ fún mi so mo fi àwọn afọ sọ pé ẹ jẹ́ kó wo kó tu fílífílí kí ló wà ń bẹ̀ kó má ṣe pé ti ẹ̀ta nínú yẹn wọ́n ṣe gidi gan pé òótọ́ àlẹ́ fẹ́ ṣe kí ni nǹkan kó tó wà ń bẹ̀ gangan kí ló dé tẹ̀yìn disco tẹ̀lé ìṣẹ̀lẹ̀ nǹkan tí aráàlú fẹ́ kí ló tẹ̀lé fún wa ní iná báyìí fẹ́ kí ló dé tí ẹ̀ lè fún wa pípé mítà wọ́n gùn fínífíní kò tó tó bàjẹ́ pẹ̀lú yẹn. comrade Wasiu Okuneye yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ọ̀rọ̀ epo tó ń bá fowó kún owó epo ṣùgbọ́n mo ń gbọ́ fìrìfìrì ẹ̀yin náà sì ń gbọ́ pé nínú oṣù kẹfà ó ṣeé ṣe àbẹ́yìn náà ti gbọ́. bẹ́ẹ̀ à ń gbọ́. kí ló tún fàtẹ̀ tún fẹ́ fowó kún epo. torí yẹ ká bi yín léèrè ẹ̀yin òṣìṣẹ́. ẹjẹ nìkan nìkan sọ pé ẹjẹ àfọkànbalẹ̀ kan bá wọn kó tó máa ṣẹlẹ̀. Hmm. wọ́n ní ẹni tó ń gbé ìyàwó bàbá kí garun ni o ìgbà mo máa ń garun o hmm. torí ìgbà tó bá dúró tí ìyàwó ti lè dé kò sígbà tó ní máa ga tó máa kọ́kọ́ ti pé kí ló ṣe ẹ̀ tó rà máa bá ọkọ ìyàwó ń garun gbà mí o oníbi tí táwa wà yìí táwọn náà ti ń ga tí wọ́n bẹ̀rẹ̀ sí nínú ọ̀gùn òun wọn pé hmm, ẹ má dán wo ẹ má dán wo. kí ló ń ṣẹlẹ̀ sáwọn refineries wa wọ́n gbọ́dọ̀ béèrè gẹ́gẹ́ bí ẹyẹ gbákejì alága àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ yín náà ló wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó rọ̀gùrọ̀gù tí wọ́n láwọn ń ná lé lórí ṣé kò lè ṣiṣẹ́ ni àbó ṣe é ṣe kó ṣiṣẹ́. ṣẹlẹ̀ ọ̀rọ̀ refinery ọ̀nà méjì ni ẹ mọ̀ pé mo tó mi máa ń béèrè pé kò tó yé mi ni pé láti kọ́ bọ́dún mẹ́ta nísìnyí la ti ń gbọ́ pé wọ́n kọ́ rìfànà wọ́n kọ́ rìfànà nìkan ṣoṣo ìrètí hmm. ìyànjú ìta ní Kaduna tẹ́tẹ́lẹ̀ wọ́n náà ń produce àgbà bíi twenty percent of capacity tá à ń lò nísìnyí kò tá a produce màá rárá sí kò dé nǹkan tó ṣe wọ́n dání gbọ́ pé àwọn irinṣẹ́ tó wà ń bẹ̀ pé wọ́n ti dàgbà wọ́n ti dàgbà láti jọ yìí ṣé ìjọba ló tún ṣe ni tẹ pé. ẹ̀yin náà la máa bí ẹ mọ̀ káyìn ní ìjọba. mo tàn sọ pé ó yẹ kí ìjọba kan ti tún ọmọ nípa délé ìmáyé sọ yìí wọn ò tí ì tún ṣe tán kò dẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ òǹgbọ́n rẹ̀ fún àwọn aláìní nǹkan tí mo ti sọ fún ẹnìkan nígbà kan yẹn pé ìgbà tí wọ́n sọ pé pé ó yẹ ká jà fún ó yẹ ká jà fún oṣù oṣù lẹ́ka jà fún bí ẹ̀kọ́nù ṣe máa já bí wọ́n ṣe máa já pé bí nǹkan ọjà ṣe máa lọ́lẹ̀ pé èèyàn lè ká máa gbẹ́jọba jà mo ti sọ fún ìtọ̀ mo ní nínú ilé amóhùnmáwòrán mo ní ìjọba lè fẹ́ bá jà ìjọba tẹ́ pé GDP wa ló bá jà two percent ni kọ́ńtù wo ni wọ́n fẹ́ sọ wá pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tá gbẹ́kẹ̀lé importation ni. Hmm epo wa gan a máa wà ní a máa kó fún wa lọ́ọ̀rì fáànì fún wa ní à ṣe fúnra wa less than two percent ní GDP Nàìjíríà very worse indeed kí la fẹ́ ṣe so àfi àfi tó yẹ pé orí ìlú náà tó ń ṣiṣẹ́ tó yẹ pé orí epo ọtá bá wà tá à ń ṣe fúnra wa then our company wa tó yẹ pé fúnra la ń produce nǹkan ọ̀rẹ́ pé kì í pé àṣẹ lọ import kan wa oní ọrọ̀ ajé lọ sókè so refinery ẹjọ́ dandan lájẹ́ kan tún ṣe kó ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. ilé yẹn ẹgbẹ́ òṣìṣẹ́ wa ń ṣe láti lè jẹ́ pé tẹ́ ẹ̀ kàn ń pa fúnjọba o. à ń kàn ń pa fún wọn. bẹ́ẹ̀ bá iṣẹ́ o àní gbà o oríṣiríṣi. ẹ à ń kàn ń pa fún wọn kódà tó wá ṣẹlẹ̀ ni pé ṣe pé ìjọba tó wà ń bẹ̀ ń sìn yìí ìjọba Buhari ẹlẹ́kejì tó máa padà wá ni. Hmm. ó dẹ̀ ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ìfarin ẹ̀ pé àwọn máa ṣe wọ́n bẹ̀rẹ̀ ńgbà kan owó lè ó gọbọdí ọ ni o hmm. tọba ní ká bẹ̀rẹ̀ sí máa náwó sí. àtàrí àjànà. Hmm, kí ṣe nǹkan tó lè sáré ṣe lẹ́ẹ̀kan náà ẹ̀kan tó wá ń yà sọ́run kan bíi orí olúwe nǹkan kan ó hmm. bẹ̀rẹ̀ sí ń wá bó ṣe pé ẹ̀yà kan tó ṣe kátẹ́ kó sì nífẹ̀ẹ́ tán wọ́n yàn án kí yẹn kan fẹ́ kọ́kọ́ so wọ́n yìí máa padà síbẹ̀ wọ́n yìí máa ṣe àti àfún ọlọ́run lóde lè wé ìyẹn tó máa ṣe yẹn tí ìfani àrùn bá ṣiṣẹ́ táwọn wa ikú táwọn wa fúnra wa a lè má rẹ̀ kojú bá bíi gbá fourteen naira per litre lọ gbọdọ̀ tá a fi rìfáìn tá a fi ń kó lọ sọ́run tá a máa fáìn tá a ṣe máa lọ gbà lọ́wọ́ ọlọ́run ó ti pọ̀ ju olóyè kó wọ́n bẹ̀yẹn so tọ́nà bá lè bá a ṣe tó bá lè bá a máa wà wọ́n máa ṣe ń bíbà yìí tá a fẹ́ máa rìfáìn wa ìbádídá ètò ìdẹ̀ ń ṣe ti aládàáni tó ń ṣe ti ẹ̀mí fẹ́rẹ́kọ táwọn kan wọ́n tó kẹta sẹ́yìn olóyè bá a ṣe kí ẹnà kó parí ẹ̀ ní ẹ̀tẹ̀ tó fi yanjú náà tí ẹnà bá yanjú yẹn sìn táwọn ìpò bẹ́ẹ̀ pé wíní forty percent lásán of our eh, capacity ló ń fún wa ni a ṣe nú ẹ̀. tó eh, kó tó di pé a máa lọ wọn ní bọ́n bá fowó kún owó ẹ̀yin òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ kékeré náà máa fowó kún kì í ṣe gbogbo òṣìṣẹ́ ṣé bẹ́ẹ̀ lórí pípín àwọn òṣìṣẹ́ láti pele kan o sí pele kan ni o torí pé àwọn lópele ńlá yẹn owó tí wọ́n gbà gan ó ti tó ó ti tó wọn ná kì í ṣe gbogbo òṣìṣẹ́ là á fowó kún. five thousand ẹgbẹ̀rún ọgbọ̀n náírà ni ó kákó máa gbà ó kákó máa gbà yẹn ṣùgbọ́n ṣe rí àwọn aláwáǹsì kan tó ń gbà tó yàtọ̀ hmm oríṣiríṣi yóò lè pé bí a transport ẹ bí a transport allowance mi better twenty percent of my basic ni ṣèpẹ́tẹ́ wá pé mo àbí level ten of level fourteen sí twenty percent of basic mi yàtọ̀ sí ẹni tó wà level seventeen. bẹ́ẹ̀ni ó lè pé bàtà ń ṣiṣẹ́ ó lè pé wá bí thirty percent ni orú yẹn sì bí a máa kọ̀ tẹ̀ di fifty percent ni mm. but thirty percent thirty thousand yẹn náà ó máa gbà ó mm. máa gbọ́dọ̀ gbà ó máa gbà kò sí nǹkan tó pé gbogbo òṣèlú máa gbà bá jẹ́ bá level seventeen bá jẹ́ director bá jẹ́ ps máa gbà thirty thousand nínú wage ṣùgbọ́n àwọn allowances yẹn percentage yẹn ni wọ́n máa wò iṣẹ́ yẹn láti ṣe lọ́wọ́ sí tó o tán lẹ́nu ó kù ní kùn wò pé bá a ti ń sọ láàárọ̀ yìí gbogbo ẹ̀ ni àyìn aráalé lè ń bá wa fi ọkàn bá lọ ẹ ṣe fọkàn bá lọ òun náà ni ẹ̀ ń dé mm, láti lè mọ̀ pé àwọn òṣìṣẹ́ àti bọ́ sáyé báyìí mùkúlùmù kẹ́ńkẹ́ òun ni a wà pé àwa òṣìṣẹ́ àti bọ́ sáyé mùkúlùmù kẹ́ńkẹ́ òun ni a máa wà láti inú oṣù karùn-ún ní agbára lọ́wọ́ ọlọ́run nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó òṣìṣẹ́ tí ó kéré jù tó sì jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà wọ́n wá ní ẹ lọ fọkàn balẹ̀ o kò sí pé atọ́wọ̀n epo wọn o àwọn òṣìṣẹ́ yẹn àwọn ìyálọ́jà bàbálọ́jà àwọn onímọ́tò wọn ni wọn ò ní fowó kún ọjà pé gbogbo eléyìí òun ni àwọn ti rò papọ̀ láti lè ṣe ìpàdé pẹ̀lú ìjọba àdúrà táwa máa gbà ní pé ọlọ́run ó jò bẹ́mi láyé o owó yìí yóò jò mọ́ wa lọ́wọ́ ẹ ní fẹ́ yàwó kejì o ẹ̀yin dádì wa orí ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin láti ṣe tọ́wọ́ bá ti dọ́wọ́ àwọn ọkùnrin tí wọ́n ní lọ fẹ́ yàwó kejì ẹ mọ́ fẹ́ yàwó kejì o ẹ fi tọ́jú àwọn ọmọ ẹ fi tọ́jú ilé kẹ́yìn náà lè kọ́lé kẹ́ralẹ̀ kẹ́yìn náà lè di láńlọ́ọ̀dù láńlẹ́dì ọlọ́run á gbà bẹ́ẹ̀ fún yín tó ibi la máa fi àdàgbà ìtọ́júmọ́ retí tòní la máa fi rọ̀ sí oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi jẹ́ nílé ẹ ṣeun ẹ kú àìbínú olúwàfẹ̀yìkẹ́mi lórúkọ tèmi ayaníyọ̀ ọláyínká bóyá ẹ ní ọjà tí ẹ fẹ́ polówó ẹ fẹ́ ní ẹ ilé iṣẹ́ tí ẹ fẹ́ kí yaba yín fi ojú rẹ̀ hàn síta ẹ lè pè mí lórí zero zero two three zero two two one seven five zero zero two three zero two two one seven five tàbí ẹ lè kàn sí mi lórí Instagram page mi Fèyíkẹ́mi níyì Ọláyínká at Fèyíkẹ́mi ní ọláyínká ó ṣe lórí facebook náà ni Fèyíkẹ́mi níyì ọláyínká náà ni agbára lọ́wọ́ ọlọ́run títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí àkótó ètò ojúmọ́ rí ẹ káàárọ̀ o òní ò sán o.